أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن salatu wa salamu ala rasulina adá ọpẹ́ fún ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo àtọrọ ìkẹ́ àti ìyẹ fún àrẹ́wà Muhammad ìkẹ́ àti ìjọ ọlọ́run kó máa bá ànábì àwọn ará alẹ́rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé ìlànà àti ti di ọjọ́ ìyàpẹ̀ àwọn àwọn ẹ̀rọ mọ́bọ́ọ̀rùn ó lé ẹyọ kan ní ogún lèmi tó túmọ̀ sí pé àwọn òru mẹ́wàá gbẹ̀yìn èyí tó lóore jù aṣekíní o a ti wà ní inú rẹ̀ àgbẹ̀lọ́ òfúwàṣekò gẹ̀ ẹ̀rẹ́ lọ́tọ́lọ́pọ̀ ní ìtẹ̀síwájú níbi tí a bá ọ̀rọ̀ dé ní àná à ń ṣàlàyé àwọn ìtumọ̀ àwọn nǹkan tí ó rọ̀ mọ́ ìdínà siratal mustaqim siratal ladina an'amta alayhim ghayril maghdubi alayhim wala a ti jẹ́ kó yé wa lánàá pé àṣẹ as-siratul ojú ọ̀nà tá lóhun lọ́tọ̀ tí ń sojú ọ̀nà Islam òun náà ni ojú ọ̀nà kan ṣoṣo lọ́wọ́ gbogbo ayé torí wà mọ́ yẹ́bùtà rí gọ́rọ̀ ìsìláàmì dínà ẹ bá lọ wá nǹkan míì lẹ́yìn ẹ̀sìn islam ẹ bá lọ míì lẹ́yìn ẹ̀sìn kan ń وهو في الآخرة من الخاسرين irú ẹni bẹ́ẹ̀ yóò wá jẹ́ni tí ó ṣòfò tó bá dìjọ́ gbéǹde àkèámà àṣẹ tí ó bá rí bẹ́ẹ̀ ẹni tí ó ṣòfò òun lẹni tó lọ ń wà nǹkan míì tó yàtọ̀ sí iná dínà ìndà lọ́yì àti Islam lẹ́yìn eléyìí a wá ní àwọn tí wọ́n ń tọ ojú ọ̀nà yẹn àwọn lọ́lọ́run ti parí ìkẹ́ rẹ̀ lé lórí àwọn lọ́lọ́run ti parí ìdẹ̀ra rẹ̀ lé lórí ìlàsẹ̀ sọ wípé sírọ́ọ̀tọ́ lẹ̀bí iná alẹ́ àmúta àṣẹ́ta bá ń sọ wípé àwọn tọ́lọ́run ti parí ìkẹ́ rẹ̀ lé lórí àwa mọ̀ áyà kùránì wa irú àwọn èèyàn wo ni àmú àyà wá níbi tọ́lọ̀ wọn bá ti ń ṣàlàyé wọn ní sọ́rọ́tù nìsá Quran chapter four verse sixty nine àsára àwọn tọ́lọ̀ ń parí ìkẹ́ ìrèlé lórí ara wọn làwọn ànábì ọlọ́run náà lẹ́bí yìí náà wà sí dínkínà àtàwọn tí wọ́n máa ń àtàwọn tí wọ́n kúkú ẹ̀rí ń jẹ́ àwọn tí wọ́n kú ikú tó yọ ọlọ́run ọba nímọ́ àwọn tó já sí pé ikú ṣẹ̀yí dí òun ni wọ́n kú wọ́n wà nínú àwọn tọ́lọ́run ti parí ìkẹrẹ̀lẹ́ lórí wọ́n sọ́ọ̀lì hìn àtàwọn ẹni rẹ̀ nínú àwọn tí wọ́n ń ṣe tọ́lọ́run ọba àlekè ọlá ọlọ́run wá ní wàhálà súnà òwúlà àyíká rọ̀fíìkọ àṣẹ́gbà àwọn báyìí àwọn gan làwọn tó yẹ kéèyàn ọmọ bá kẹgbẹ́ kọ́ńtì irú wọn ó dùn ó kì irú àwọn èèyàn bẹ́ẹ̀ òun ló yẹ kéèyàn ọmọ ṣe tiwọn náà jama tí ó bá wá rí bẹ́ẹ̀ àwọn afẹ́wò àwọn wo ni alìmọ̀gbẹ̀gbẹ̀ àléyí àwọn wo lọ́lọ́run ọba àlékẹ ọlá àwọn wo ló ti bínú sí àwọn wo ló já sí wípé ìbínú ọlọ́run ọba àlékẹ ọlá ń bẹ lórí wọn àfáwà adighi ọmọ hatim ó ní sàálìtù rasúlàlọ́hì sallallahu alaihi wasallam an kọ́lù ilé ọlọ́run nínú tá a máa ń tọrọ lójoojúmọ́ tá a bá ti ka fáàtì àmì ìwọ ọlọ́run tọ́ wa lọ sí ojú ọ̀nà tó tọ́ ojú tí è sáwọn tó ti bínú sí àwọn ogan làwọn tọ́lọ ń bínú sí ó lánàbí sallallahu alaihi wasallam ó wá sọ pé ó mú ìyẹ̀wò ó àlìyẹ̀wò òun náà ni àwọn Yẹ̀húdí àsáwọn Yẹ̀húdí àwọn jù àwọn làwọn tọ́lọ ń bínú sí àdẹ̀sọ díẹ̀ nínú tọ́jọ́ pé wọ́n súnmọ̀ yòókè orúkúnà wọ́n sì ń tako òdodo tọ́lọ̀ wọn bá tún wá sọ fún wọn pé nǹkan báyìí ni ẹ ṣe wọ́n mọ̀ ọdọ́gbọ́n sí tọ́lọ̀ wọn bá ní ẹ jìnà sí nǹkan báyìí ń tọ́lọ̀ wọn bá àlékẹ ọlá tó ní kí wọ́n jìnà sí yẹn òun ni wọ́n ṣe bí ní òun òun náà ni wọ́n tún wọn ọdọ́gbọ́n ṣe àwọn yẹ̀wù dí àwọn nìyẹn ó láwọn wà ní wàhálà bọ̀ọ̀lì àwọn wo làwọn tán sínà àwọn tí wọ́n sọnù ó lẹ́ẹ̀rá àwọn tó sọnù òun làwọn nàṣàárá kúmù nàṣàárá àti ànàṣàárá kúmù dọ̀ọ̀lùn àwọn nàṣàárá gan làwọn tó ti ṣìnà kí ló fà tí wọ́n ṣe sọnù sórí àwọn wọn àmì náà wọ́n tó wá ńlá gidi lórí àìmọ̀kan ọ̀rọ̀ dàrú lọ́wọ́ nígbà téèyàn bá rí ẹ̀dá ọlọ́run tó níyà tí ọ̀rọ̀ àní bàbá tá a wá pè lọ́mọ ọlọ́run bàbá àti ẹ̀gbọ́n ọlọ́run ọ̀dà ànábì wa ta ni bàbá rẹ̀ ànábì wa ádámà ta ni ìyá rẹ̀ alayhi salatu wa salam tẹ́nì kan ọba tó sọmọ ọlọ́run tálà pè lọ́mọ ọlọ́run ànábì ádámà ṣùgbọ́n lámúyẹ̀ lídìí wọn làbí yóò láti ọlọ́run ò bí mọ ẹnìkankan ò sì bí ọlọ́run ọlọ́run ló bí bẹ́ẹ̀ ni ò níyàwó débi pé yóò ṣe kí ni o yóò wà bímọ kẹ́nìkan wá sọ pọ́lọ̀wọ̀ bá bímọ ọ̀rọ̀ tó máa ń bí ọlọ́run nínú ni kéèyàn ó fi ọmọ ti sọ́dọ̀ ọlọ ó tó kí sánmọ̀ ọ̀yà ń torí ẹ̀ ó tó kí sánmọ̀ ọ̀yà bọ́ kílẹ̀ ọ̀ fàya áńdà awolérú àmáni wàládá látara pé wọ́n ń pàpò mọ́ra wọ́n ń sọ pọ́lọ̀wọ̀ bá bímọ ọlọ́run sì bímọ àṣẹ gbogbo ẹni tó bá ti lé ń sàfitì ọmọ lọ sọ́dọ̀ ọlọ́run àwọn ẹni àánú ni àwọn aláìmọ̀kan ni àwọn tí ò nímọ̀ ni bákanáà àfáwà Ibn Mas'ud òun náà tó gbà wá látọ̀dọ̀ àwọn míì nínú àwọn sàábí anábì sallallahu alaihi wasallam pé al òun náà ni àwọn nasara àwọn kèfèrí àwọn christians àwọn nìyẹn àfáwà ibn abbas nínú àwọn tá a ti sọ̀rọ̀ wọn kọjá níjò ní tá a pè wọ́n nínú àwọn mufasirun mina sọ̀hábà ìtàwọn náà sọ ni pé al-maghdubu alayhim àwọn yahudi ni àwọn dọ̀ọ̀lú náà tán ti sọ òun làwọn nasara èyí fi yé wa wípé kọ̀fẹ́ sí apá ẹnu lórí ẹ̀ láàrin àwọn onítẹ̀sí yẹn jẹ́ káàfà àwà ibùn àbí hátì ó ní wà láàálámù bẹ́ẹ̀nà lèmọ̀fàṣìrí náà fi ádá ìtìláfà ó lóhun ọ̀fẹ́ rí apẹ́ẹnu kankan láàrin àwọn àfó onítẹ̀sí lórí ọ̀rọ̀ yìí ajẹ́pẹ́nu wọn kò pé àwọn tá ń bẹ̀ pé kọ́lọ́hun má jẹ́ wọn àwọn tọ́lọ́hun bínú sí òun ni yẹ̀wúdí ọlọ́run sì wá bí yẹ̀wúdí wà látọ̀ọ̀lì náà àwọn tí wọ́n ti sọnù òun ni nàṣàárá ọlọ́run wọ́n fi álọ́mọ̀ lójú ọ̀nà nàṣàárá ojú ọ̀nà wo ni ọwá ṣe fún wa ojú ọ̀nà àwọn tó já sí pé àní à ń tà alẹ́ yìí àwọn tó ti parí ìdẹ̀ra rẹ lórí òun náà ni ọlọ́run jẹ́ ajẹ́ kan nínú wọn <clears throat> àfáàní tó bá wá rí bẹ́ẹ̀ eléyìí òun ni ó máa jẹ́ ìparí Suratul Fatiha níwọ̀nba èyí tọ́lọ́run ọba ní ká lè abẹ́lọ́n kó jẹ́ ká gbọ́ yóò jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n àyàtà wa túkàn yìí àwọn ẹ̀kọ́ wo la fẹ́ rí bí mú níbẹ̀ bàbá wa Muhammad bin Salih al-Uthaymin wọ́n wá ń ṣàlàyé nínú tẹ̀síru wọn wọ́n ní àbẹ́ẹ̀rí nǹkan bí wọ́n lára àwọn ẹ̀kọ́ tá a rí dì mú òun ni isnadu ni'ima ila Allahi ta'ala wahdahu fi hidayati alladhina ni'ama alayhim àṣẹ alẹ́ ṣàfitì ìkẹ́ ìdẹ̀ra lọ́sọ́dọ̀ ọlọ́run sísàfitì ìkẹ́ àti ìdẹ̀ra lọ́sọ́dọ̀ ọlọ́run nìkan ṣoṣo nípa pé ẹni tó bá wọ ọlọ́run ní máa ń fi mọ̀nà kìí ṣe pé ọlọ́run kẹ̀mọ́ sórí ìwọ tó lọ́n bá ní ọmọnà ọlọ́run bá ní àánú ọlọ́run bá ń bẹ lórí rẹ̀ ọmọ dúpẹ́ fọlọ́run lọ́tọ̀ kìí ṣe gbogbo ayé ní máa ń mọ̀nà ara ní ìmọ̀ ọlọ́run òun ni kó fa àwọn kan mọ́nà lẹ́ánà afọ́dúnlọ́ máa mínà lọ́ torí kéèyàn lọ sójú ọ̀nà ẹ̀sìn odidi oore tọ́mọ panagada látọ̀dọ̀ ọlọ́run ni kọ́lọ̀ kó má jẹ́ kó orí wa ara ń tá a tún rí dìmọ́ òun náà ni wípé náà sì ti báwọn èèyàn ṣe pín sí mẹ́ta àwọn èèyàn pín sí mélòó wọ́n pín sí mẹ́ta alákọ̀ọ́kọ́ kismon anáàmà lọ́wọ́ aléyìn àwọn tó lọ ń parí ìdẹ̀ra rẹ̀ lé lórí òun làwọn mùsùlùmí tá à ń jọ́sìn fọ́lọ̀ tá a máa pe nǹkan mìíràn lọ́lọ́ wà kismon magdubon aléyìn àtàwọn tó lọ ń bá bínú sí ọlọ́run bá bínú sí wọn mo bínú sí yín ẹ̀yin sórí ibú ti yín òun làwọn Yẹ̀húdí wà kìsmúngọ̀ lúnà àtàwọn tó já sí pé wọ́n ti ṣìnà àwọn eléyìí tá a bá wá rí wọn àánú wọn máa ṣe èèyàn wàyá sàbúnà ànà wọn tàbúnà sọ ráwọn tá wá ṣìnà yìí wọ́n máa wá rò pé àwọn wà lójú ọ̀nà ọmọ rí wọn mọ̀lẹ́kùn sàkáàkiri wọ́n mọ̀ sponsor program lórí rédíò lórí tẹ́lì wọ́n mọ̀ wá wọlé bọ́ ó gba jésù olúwa tó lùgbàlà lásùbà àtọ̀ bá lọ mọ́sálásí àwọn ọlọ́pàdé ẹyí padà gbọ̀ngàn gbọ̀ngàn gbọ̀ngàn junction lè yí wọ́n dùn bẹ́ẹ̀ ẹyí padà gbọ̀ngàn gbọ̀ngàn wọ́n wà fọ́nú lé wọ́n à ń bìyì wọ́n tún àwọn oríṣiríṣi àwọn nǹkan fún ọ àwọn dọ̀ọ̀lú náà yìí wọ́n ti sọnù tí wọ́n ti ṣìnà gidi ó yà bí òye sọ wá rí wọn tó wà lójú ọ̀nà wọ́n fẹ́ sọnù yóò bọ́ sọ wípé sọ ọ̀rẹ́ ni tó tú ẹ̀ fọ́ kọ̀fọ̀ kó ṣe kí ni o kọ́fọ́ àrùn ojú tí ẹ ti fọ́ yá tí wọ́n gbé ẹ̀hàn kí lọ́wọ́ lójú ọ̀nà náà kí lọ́wọ́ lójú ọ̀nà ó lè fọ́ àrùn torójú tí ìtọ́fọ́ gan ṣe kí ni o ó ti jà wó lọ ẹni tó ti ṣìnà so ajẹgbọdọ yóò mọ ṣe kí ni o ó mọ wẹni kúnra bí wọ́n ṣe ń ná owó òun náà nára bí wọ́n ṣe ń náwó òun náà ná owó ní pé aláwọn èèyàn sá yóò wà dàbí ẹgbẹ́ àbòdú ọ̀nà náà wà torí àwọn nǹkan rọ̀dọ̀rọ̀dọ̀ lé ayé bíi kéèyàn piano àwọn jìtá gbogbo táwọn mùsùlùmí náà rò pé ó yẹ káwọn èèyàn lè máa pọ̀ gbogbo àwọn tó wá kó mọ́ra náà wá padà ń di kèfèrí torí pé Islam kìí ṣẹ̀sì tá a máa ń fi ìyapọ̀ Ọlọ́run tá a fi máa ń kóyàn jọ ẹ kóyàn jọ ẹ fi ìlú orin ẹ fi piano bandiri ẹlẹ́fẹ́ fi kóyàn jọ Yorùbá níyàwó tá a bá fi jó fẹ́ kí ni ó wò ìran náà ni ó wò lọ wọ́n ti rò pé ìyàtọ̀ náà lọ́wọ́ ń bẹ̀ tá a bá jójó rége tàdínì kátó lọ jórégé ti kéde o ti sọ́ọ̀sì náà so òun ni wípé ọlọ́run abìọ́ wọ́n sì wá lẹ́ni tí yóò sọnù bàbá Muhammad bọ́nù sọ́lẹ̀ àlùfẹ́mìn wọ́n tó wá ń sàlàyé wọ́n ni wà asbabul khuruji ani siratil mustaqim àwọn tí ń fa káwọn èèyàn máa kú ní ojú ọ̀nà òdodo ká máa kú ní ojú ọ̀nà Islam èyí tó dúró tọ́ ara ń tó lè fa aláìmọ̀ kan bíi tàwọn kíni àwọn nàṣàrà awìlẹ̀ inaj àbí ìsàyà kókó nàkí ìjọra ẹni lójú ìgbẹ́rùgbọ̀n rí wò níbi tọ́lọ́ gẹ́gẹ́ bí tàwọn ta ni àwọn yẹ̀wúdí àfáà ní tá a bá wá wò wàlẹ̀dínà sábàbù kòrújì alẹ̀ inaj kó mọ́lẹ́mọ̀ gbogbo àlẹ́yìn àwọn tó já sí pé ìsàyà kókó nàbí ìjọra ẹni lójú òun ló jẹ́ kí wọ́n kú níbi tọ́lọ̀ òun làwọn tọ́lọ̀ wọn bá bínú sí kè wá ṣe pé yẹ̀wúdí nìkan wà lára sí ìmàlẹ̀ yẹ̀wúdí yẹ̀wúdí kẹ̀jẹ́ olórí ni èèyàn lè jẹ́ mùsùlùmí tó bá mọ òdodo tí ń sàyà kókó nàkí tí ń jọrẹ ẹ̀ lójú tẹ́mi rẹ̀ ga sí tọ́lọ́run ọlọ́run ó bínú sí ọlọ́run má bínú sí wa. bàbá ní wàrà akharun alẹ́dínà sábàbù khuruji málíjálù ṣé ẹ wá ra àwọn tọ́já sí pé àìmọ̀kan òun ló mú wọn kúrò ní as-siratul mustaqim ojú ọ̀nà tó dúró déédéé òun náà ni gbogbo ẹni tó já sí pé la ya'lamul haqqa gbogbo ẹni tí ó bá ti mọ òdodo wọn mọ òdodo ṣùgbọ́n wọ́n rò pé àwọn ṣe kí ni àwọn olódodo irú wọ́pọ̀ lọ gìbá nínú àwọn èèyàn tiwa náà O lè máa ní almarratul wahida min salatil fatih tadilu sittata ala fi khitmatil Qur'an ó lè ní tó bá ti ka salatul fatih kan ó sì dédé Qur'ani 6000 inú rẹ̀ wà lóbi kí mọ́ wá ń ka Qur'ani èsì wà láì máa wéèsì àsìkò Qur'ani ó yá mẹ́wàá

kò ló lórí kùkùrù àìlọ lọ́nà kan lọ́nà 6000 ó dẹ̀rù kí ni o alìjáàlù alìjáàlù iló jẹ́kẹ́lò mínú tó rò pípọ̀ ọlọ́fẹ́ ní afẹ́yàwó onímọ̀sínáwá fúláṣàwárùbá ó ní ẹ̀fẹ́ méjì ẹ fi mẹ́ta kan ó di márùn fi mẹ́rin kan ó di mẹ́sàn tẹ di sọwárí láàrin àwọn tá a wá jẹ́ mùsùlùmí àìmọ̀kan pọ̀ àwọn èèyàn ọmọdò irú ẹ̀ lèyàn ọ̀fẹ́ ṣe wedding mùsùlùmí èèmọ̀ ṣe engagement orí ibú lọ́wọ́ àmì engagement ìranù lọ́wọ́ àmì engagement ò sínú Islam àwọn ará west àwọn èèbó àwọn èèbó náà máa ṣe engagement àwọn kírísítẹ́nì wá àgbà látọ̀dọ̀ àwọn èèbó ṣùgbọ́n torí pẹ́lẹ̀ Yorùbá ti wá ń bì àti kírísítẹ́nì àti mùsùlùmí àti wọnú ara wa àwọn mùsùlùmí náà wá ń lọ wedding kírísítẹ́nì wọ́n wá rán engagement wọ́n wá rò pé jáwa náà máa ṣe engagement inú wedding wa àwọ̀ wà islamize àwọ̀ e. àṣediwa níbi ti mùsùlùmí òun ṣe bídíà níbi ti mùsùlùmí òun ṣe tí ò sí lára ẹ̀sẹ̀ bí mùsùlùmí àyèmàkánni àwọn tàbẹ́sẹ̀ engagement bàbá ọkọ ó lè gbé ìyá ìyàwó pọ̀n ìyá ìyàwó ó lè pọ̀n lẹ́yìn bàbá ọkọ tí wọn ò sì lẹ́tọ̀ọ́ síra wọn wọn ó gé kéèkì ṣé kéèkì tó jẹun tó mọ̀ pé kéè sára ìsinú kódà kìí sára àṣà yorùbá àṣà èbó ni èbó ni máa ń jẹ kéèkì kéèkì ò sí ní oúnjẹ yorùbá ẹ ṣe gé níbi wẹ́dẹ̀ yìí kẹlẹ́ fẹ́ gé àbí kẹ́ ẹ ké àkàrà kéńgbé àbí kẹ́ ẹ gé àmàlà aláfún tàbí kẹ́ ẹ gé àdùn ó ti jábé kéèkì lẹ́yìn gé ètò ìmọ̀ kìí sára lásán ni àwọn kiri àṣà àwọn èbó tọ́lá fẹ́ ṣe wedding tiwọn wọ́n ṣe engagement engagement ò sí ní islam akílù nìka títa kókó yìí ìlọ́wà ní islam abẹ́ta kò yìí kí sí á di pé àtọ̀yọ̀mát get ready go ọyẹ kéékèèké ẹgẹ́sẹ̀ mi ayé yín ọba gé wáyé kéèkì sí á jẹ́ kí ni wọ́n bá ṣe á jẹ́ra wedding mùsùlùmí àwa kò sẹ́ẹ̀dì kankan fún àìmọ̀kan ní sàwọn tí ń ṣe bẹ́ẹ̀ àìmọ̀kan ní àìmọ̀kan tún sí ẹlòmíì débi wípé ó yẹ kó lọ ṣe ájì ní maka ó wá níṣú àwọn kan ó ti kọ́ káàbà sí yí ọ̀nà ibi kan ó wá lọ ṣe tàwáàfù bẹ àìmọ̀kan ní gbogbo ẹni táìmọ̀kan bá ti ń bẹ fún yóò fa sábà bí kan di dọ̀ọ̀lú náà ẹni tó ṣe kí ni o ẹni tó ti sọnù bàbá tó bá wá rí bẹ́ẹ̀ a jẹ́ pé pẹ̀lú àìmọ̀kan yìí a máa sọ̀rọ̀ yànnú kọ́lọ̀kọ́lá èmi àti yín bákan náà bàbá ní wípé ara àǹfààní tá a rí níbẹ̀ òun ni bàlágọ́tùlù Qur'an ayùsù já àtàbírù ánìlì magdubi alayhim bismil maf'ul àdáàlì àlá annal ghadaba alayhim hasilu min Allah ta'ala wa min awliya'ihi àáfàá ni ó ń sọ fún wa bí kùránì ṣe jẹ́ ìwé tó jẹ́ pé máa ń sọ̀rọ̀ dánítọ́ nígbà tó lọ ń fẹ́ sọ pé àwọn tá a ti bínú sí ó wá mú wá lórí òṣùwọ̀n alárúbáwá kan tá a máa ń pè ní mọ̀fọ́rọ́ọ̀lù tá a máa ń ṣe kíni tá a máa ń pè ní mọ̀fọ́rọ́ọ̀lù àwọn tó lọ ń bínú sí parí ìyẹn wá ń túmọ̀ sí pé ìbínú yẹn lè wá látọ̀dọ̀ Ọlọ́run ó sì lè wá látọ̀dọ̀ àwọn tó jẹ́ mùsùlùmí àwọn tọ́jọ́ rí ọlọ́run ó gbọ́dọ̀ pé nìṣe táwọn ọ̀rẹ́ ọlọ́run bá rẹ́ni tí ń lagídí tí ń ṣàyàkókò ìnàkí tọ́jọ́ra rẹ̀ lójú lórí ìtọ́lọ́run inú ọmọ bí wọn sí pé wọlé ìbí ṣe ń fọwọ́ yẹpẹrẹ mọ́rọ̀ ọlọ́run inú bí já sí pé tá a bá lọ rú àwọn ìnáwó tá à ń sọ lẹ́ẹ̀kan yẹn tó bá wá ṣe rádaràda inú ọmọ bí àwa ni àánú ká dìde kú ń bẹ pé rádaràda ni tẹ̀ ń ṣe eléyìí ọ̀bá tọ́lọ́run ẹlẹ́ǹsẹ̀ wẹ́ẹ̀dì ẹ̀ wá ṣe rádaràda ẹwà lẹ̀ ń gé kìíní ẹ̀ ń sí ládàá bàbá ọkọ̀ ń gbé yọ ọkọ̀ pọ̀ ẹwà ń sí ládàá ẹ̀ ń sí ìlànà inú ọmọ bá wọn ẹni ọlọ́run náà sáwọn tó bá ṣe kíni o àwọn tó jásí pé wọ́n mọ̀ òdodo ṣùgbọ́n wọ́n ṣe kíni o wọ́n mọ̀ jama tó bá wá rí bẹ́ẹ̀ nínú nǹkan tó kù òun ni ká bọ́ sínú suratul Baqara àti parí suratul Fatiha kọlọ̀n kó jẹ́ ká gbọ́yé ju bí ní ìsìn lẹ́ni tí yóò mọ̀ túmọ̀ rẹ̀ pẹ̀lú bí ọlọ́run ọba àlékè ọlá bí ó ṣe bẹ̀rẹ̀ abẹ́ ọlọ́run ọba àlékè ọlá ó fún wa tú ṣùgbọ́n ká tó ka súrà yìí fún wa a gbọ́dọ̀ gbọ́yé pé Suratul Baqara ọ̀kan nínú àwọn súrà ńlá nínú Al-Qur'an ni òun sì ni súrà tó gbójú nínú Al-Qur'an ní àáyà òun ló gùn jù ní iye òǹkà àáyà gangan àbí iye òǹkà ìwé òun ló jù àáyà tó tún wá gùn jù nínú Al-Qur'an the longest verse in the Holy Qur'an àáyà tó gùn jù tí kò sí àáyà tó tó gùn tó mọ́ inú Suratul Baqarah yìí ló wà 282 àwọn nǹkan olówó ayẹ kámọ̀ nípa abákọ́rà á sọ fúnra wa ááyà tó tó lóore jù nínú kùránì ááyà tó lè kòrè sí yìí inú bákọ́rà yìí lọ́wà bákọ́rà yìí la wá fẹ́ bẹ̀rẹ̀ sí ní tú kọ́rọ̀ ọ̀pọ̀ tó wà sọ́nà ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون نعم سورة البقرة òun náà ti ka áyà márùn alákọ̀ọ́kọ́ nínú rẹ̀ fún wa súúrà ńlá òun ni súúrà tàdé kálukú wa ká farabalẹ̀ nítorí tọ́lọ́ àlùbákọ́rọ̀ màálù ní jẹ́ bẹ́ẹ̀ súrà màálù òun ni súrà tá a dé yìí kí ló dé tán ṣe fún lóòkọ ọ̀rọ̀ màálù nìkan kọ́ lọ́lọ́run ọba sọ níbẹ̀ àwọn àdájọ́ tó lágbára àwọn ọ̀rọ̀ tó nípa òun ló ń bẹ nínú súrà yìí ní tó jẹ́ kán fún lóòkọ súrọ́tù lè òun nìtàn kan tó ṣẹlẹ̀ láyé ànábì wa Musa alayhi salatu wassalam ìtàn yẹn òun ló fà tó fi já sí wípé ẹni tó ti kú wọ́n fẹ́ jí sáyé láti mọ̀ta ló pa á ṣùgbọ́n tọ́lọ̀un ní kán ṣe náà ni pé kán lọ wá màálù ṣùgbọ́n àwọn ọmọ Ísírẹ́lì gẹ́gẹ́ bá a ṣe mọ̀ alápọ̀jù béèrè ni wọ́n ọlọ́run ní ẹ lọ pa màálù kán sì mú màálù kán lọ pa náà bá ń béèrè irú màálù ló irú àrọ̀wò ló gbọ́dọ̀ ní bó ló ṣe gbọ́dọ̀ ní sáyàn lẹ́yìn àdéhùpa ṣé dúdú ni àwọn sá ìbéèrè wá pọ̀ ọ̀rọ̀ màálù yẹn tọ́lọ̀ ń rárá sọ díẹ̀ fún wa níbẹ̀ ibẹ̀ náà ti wá lọ mú owó kọ tí wọ́n fi sọ ní súrọ́tul Baqara àti súrà tó já sí pé nínú ọ̀rọ̀ tó wà nínú ẹ̀ ìta màálù tó sẹlẹ̀ láyé ànábì wa wà níbẹ̀ bákan àwọn kan bẹ nínú alukuraan tó sí wípé orúkọ ẹranko lọ́lọ́run ọba fi sọ wọ́n ó ń sọ fún wa nípa pé àwọn ẹranko kan bẹ tọ́lọ̀ ń dákọ wọn nínú alukuraan ara arú àwọn ẹranko òun ni àlùbákọ́rọ̀ ẹranko ní ń jẹ́ bákọ́rọ̀ òun náà bẹ nìkan ní béèrè nínú ìsì orí rédíò níjó oní tí ò mọ́ ìbá sì jẹ̀bọ̀ ọ̀wá dákọ súrà bíi márùn tọ́já sí pé orúkọ ẹranko lọ́lọ́run ọba fi sọ wọ́n lọ́ba ń wò bí délé súnpo àṣẹ bá nínú ọ̀kan nínú súrà ni tọ́já sí pé orúkọ ẹranko lọ́lọ́run ọba so turi sura súrà míì tó ń bẹ nínú Quran súrọ́tù nahali Quran chapter sixteen kòkòrò bíi kokoro tó máa ń si ọ́nì òun lọ́lọ́run fi sọ ó di odi nahali súrà kòkòrò oyin níjọ wọn bá bí ọrùn béèrè sọ nínú àwọn súra alukura'an tó tún já sí wípé orúkọ ẹranko la fi sọ òun ni súrọ́tù námúlì sóòrí tí ń jẹ́ námúlù óòkọ kòkòrò ni òun náà ń pè ní kòkòrò àwúrèbe kòkòrò kí mo náà pè kòkòrò àwúrèbe kòkòrò kan ní ń jẹ́ orúkọ rẹ̀ ni wọ́n fi sọ súrà yẹn ara àwọn orúkọ súrà tó ní orúkọ kòkòrò ni alankabut ala aláǹtakù aláǹtakù tí ma ń ta di nǹkan ọlọ́run bá sọ ọ̀rọ̀ aláǹtakù nínú alukura'an ara àwọn súrà tọ́já sí wípé ọlọ́run ọba ó forúkọ ẹranko ó fi sọ òun ni ara súrà yìí súrà kí lápé ó suratul ankabut súrà aláǹtakù tọ́ ọba ti wò ó ti rí pé a ah, ẹranko ní jẹ́bẹ̀ lóòótọ́ ọlọ́run ọba ló ṣì lẹ́rù e. nínú àwọn súrà tọ́lọ̀ wọn bá tó ti wá mú òkú ẹranko wá òun ni súrà tó fi sọ nípa ìṣẹ̀lẹ̀ èyí tó ṣẹlẹ̀ lọ́dún táa Muhammad òun náà ni tó dákọ̀ bákọ́rà náhàrù náhàrù àgbàdùn àlùfínù tọ́rọ bá ti lè dákọ̀ lára àrùn yẹn ẹ̀bùn ti jẹ́ ti ẹ̀ ṣọ́ wá rí fẹ̀bùn lẹ̀ ìwọ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ ọmọ tọ́rọ bá ti lè mọ̀ wọn súra yẹn ó ti mọ̀ pé ó kọ ẹranko ọlọ́run máa sọ wọn Suratul bakọrọ èyí tá a wá ń ṣàlàyé lọ yìí àáfàá wípé sura yìí sọ̀kalẹ̀ ba'dal hijira lẹ́yìn hijira Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òun ni sura yẹn sọ̀kalẹ̀ ẹ̀yìn hijira òun ni òun sọ̀kalẹ̀ ìtumọ̀ rẹ̀ bàbá ní wàlídálíkà fàyíyà madani yíya tó látara wípé yìí jíra òun ló sọ̀kalẹ̀ a ní ìkákọ́ ara súra maka ara súra madina òun láàkákọ́ tó rọ́dọ̀ àwọn àfó ní usulu tafsir tí wọ́n bá ń sàlàyé màkíyà tó àti madani yíya tó àwọn kan nínú ọ̀rọ̀ wọn ní gbogbo súra tó bá sọ̀kalẹ̀ kọ́bílà lè hijira síwájú kánàbí sallallahu alaihi wasallam tó tó kó ní mẹ́ka lọ sí Mádínà wọ́n ní súra yẹn mọ̀kíyà ní ara àwọn súra mẹ́ka ní ṣùgbẹ́yìn tó bá sọ̀kalẹ̀ lẹ́yìn ìgbà tánàbí sallallahu alaihi wasallam tó ti ṣe jẹ́ lọ sí Mádínà màdàníyà ní àwọn súra Mádínà ní mo rò bóyá àbí òye gbogbo ìtọ́ bá ti sọ̀kalẹ̀ síwájú hijira mọ̀kíyà ní bàbá lélẹ́yìí ábá wà sọ̀hìn eléyìí ni tó lálàáfíà jù nínú ọ̀rọ̀ àwọn àfóní ìṣòro tafsir lẹ́ánà lẹ́ẹ̀bọ́rọ́ta bí zaman lábílì makan so orí n tó fẹ́ fi wò ní wípé gbọ́n tó fa mọ́sálà o e tó fa mọ́sálà ní pé Ànábì sallallahu alaihi wasallam ó wá sí fatihu maka lọ́dún kẹjọ ìjírá ó wá maka padà sí gbogbo àwọn tó sọ̀kalẹ̀ láàrin sí maka látòkù rárá madaniya ni torí ń tàà kọ̀nsídà ní àsìkò gbogbo tó sọ̀kalẹ̀ síwájú ìjírá maka èyí tó sọ̀kalẹ̀ lẹ́yìn ìjírá mẹ̀dínà lábínú makan kìí ṣe páàyè láwò torí káláyè lábáwò ara wọn tó sọ̀kalẹ̀ ní pàtàkì lọ sí tọ́ọ̀yù ààrẹ ìtọ́sọ̀kalẹ̀ tó jẹ́ pé kìí ṣe ìlú maka àbí mẹ̀dínà tó já sí pàwọn ìlú mi ni yóò wà fún wa ní problem àwọn wá ní pé súra ẹ̀tọ̀ ìfíyà tọ́ ìfù ló ti sọ̀kalẹ̀ súra yìí àwa sọ wípé ibo ló ti sọ̀kalẹ̀ àbùwàíyà súra yìí bàdìríyà bádìrì ló ti sọ̀kalẹ̀ súra àhàzà àwọn wá fún wọn ló kọ sallallahu alaihi wasallam òun láàmà pè ní mọ̀kíyà gbogbo ohun tó bá ti sọ̀kalẹ̀ lẹ́yìn ìjíra àmà pè ní kíni màdàníyà èyí jẹ́ nǹkan tá a gbọ́dọ̀ gan sẹ́wárí súratul Baqara èyí tà ń ṣàlàyé fúnra wa áyà 286 òun ló kó sínú áyà 286 òun ló kó sínú bàbá ní tàà bá wá ń sọ̀rọ̀ àwọn súrà tó sọ̀kalẹ̀ ní Mẹ̀dínà ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n máa ń ní tẹ̀fsíìr akdar mina suwari lùmọ̀kíyà àlàyé máa ń pọ̀ nínú wọn ju àwọn súrà Mẹ́kà lọ lọ wo àwọn jísù àmọ́ àwọn súrà tó wà ní jísù àmọ́ yàtọ̀ sí zálzálà bájínà àti súrà míì gbogbo àwọn súra yẹn mọ́kà ní ó rí báwọn súra mọ́kà wọ́n máa ń rí kéékèèké kéékèèké àwọn súra Mẹdínà máa ń sábà gùn àlàyé sì máa ń ṣe kí ni ó máa ń pọ̀ nínú wọn torí ó máa ń sábà kó ìdájọ́ sínú àti wáàsì àti sísàdéhùn ìyà fún ni pé ẹni bá ṣe báyìí yóò di àbáyé torí bọ́lọ̀ tí ń fún Islam àtàwọn mùsùlùmí lágbára wọ́n dẹ̀ ti ń fi ẹsẹ̀ wọn rinlẹ̀ tá a bá tó máa ń ṣàlàyé pé súrà kan jẹ́ mọ̀dàníyà gbogbo tá a sọ yìí àáfà aláàgbọ́dọ̀ wòye sọ wá rí bákọ́rà àwọn àǹfààní tó wà níbẹ̀ òun ló pọ̀ gan jẹ́ kárara máa mú wá níwọ̀nba bí ọlọ́run bá sì ní kíyàsí ó bá wọn sọ oníṣúrọ́tù lè bá kọ́rọ̀ nínú àwọn súrà tó já sí pé tá a bá ń kà sínú ilé ọlọ́run máa ń lò ní sábà bí tọ́rídù ṣàyàtí gbogbo àwọn àjẹ̀nú òbú tí wọ́n máa ń danú ilé láàmú gbogbo àwọn ètè ìṣubú tí máa ń danú ilé láàmú téèyàn ọmọ wá lálàkàlà tí ọmọ jábọ́ láti lórí bẹ́ẹ̀dì táwọn nǹkan kan mọ̀ ṣẹlẹ̀ sí ilé tán bá ti ń ka bá kọ́ra èsù èé máa ń ráyè níbẹ̀ èsù òfin ṣe kí èé máa ń ráyè nílé tí wọ́n bá ti ń ka bákọ́rà ìyẹn ló fà á tí ànábì wa Muhammad sallallahu alaihi nínú hadith eléyìí tí àfáà wa àbúrò rà gbà wá ó lànàbí sallallahu alaihi wasallam onílàtẹ́jẹ́ àrùgbò yìí ń ta fún kòkòrò ẹ mọ́sọ̀lẹ́ yìí di sàárè sàárè láì kírun níbẹ̀ sàárè òun láì ṣe náfìlà níbẹ̀ sàárè òun láì máa bẹ lọ́hùn níbẹ̀ bí kò sì bá a lọ ṣàdúrà lásán tó kù ní káwọn ìwà abẹ́rẹ́ ló ọlọ́run ọ̀fẹ́ bá mọ̀fẹ́ àwọn onídìí sàárè ìṣúlẹ̀ ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ tó bá wá rí bẹ́ẹ̀ a wá rí àwọn àkọọ́lẹ̀ èyí tó ń ṣàlàyé fún wa nípa ọlá tó pọ̀ èyí tó ń bẹ fún súrà yìí nínú àdísì imáàmù muslim tábùrí rágbàwà kó lánàbí ni ẹmọ́ sọ léyìí di sàárè fàyínà ìbáyìtà lèdí tó kọ́rọ̀ fi suratul baqara la yadkhuluhu shaytan la yadkhuluhu shaytan anábì bá ti ń ilé tó máa ti ka kí ni bákọ́rà so wá ní bákọ́rà tá ń sọ yìí <clears throat> ogun ṣùgbọ́n téèyàn bá ti jẹ́ni tẹ́lẹ̀ ìdásíkò láàrin ẹ̀yìn méjì mẹ́ta ẹlẹ́pẹ́ kàńjọ kan níjọ́ tẹ́ ẹ bá ti lè káyẹ èṣù ní lè wọlé yín a gbọ́dọ̀ ṣe àkíyèsí lè dáadáa bákan náà wọ́n ní ìnà ṣe ìtọ́ náà ìyá kárújù mínà ìbáyìí ìdásẹ́mí àṣúrọ́ta lùbá kọ́rọ̀ ilé táǹjẹ̀nú bú àtàwọn èso bú tí wọ́n bá wà tọ́bá ti ń gbọ́ kíka bá kọ́rọ̀ àwọn ọba sájáde pé orí ibú bá wọn òfó bá wọn àwọn ti ta nǹkan sàwọn ilé náà kọ́ arọ láti bẹ́ fún sóòrọ́ tó lè bá kọ́rọ̀ òun àti òun ni ayatul kùrùsí yìí ayatul kùrùsí yìí òun ló wà tó pé aya yìí òun láyà tó lápọnlé jù kódà òun láyà tí gbogbo mùsùlùmí máa ń kájù ẹni ọ̀fẹ́ ìmọ̀ kùrùsí ọlọ́ọ̀lọ́ọ̀lọ́ọ̀lọ́ èèyàn wá lè máa kà látara àtàbáwọn Yorùbá sí máa ka kùránì Yorùbá mi ìkẹ́kọ̀ọ́ jẹ́ sì ń ọmọ ẹgbẹ́ aláàkárá ló إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين yóò bá kà pẹ̀lú kíni pẹ̀lú lára àgbà ó dáa kíni ọmọ àwòrán kíni ọmọ àká púpọ̀ àṣẹbítọ́ bá ti wá ń ka bá kọ́ra èso oníṣẹ́ kíni o kò ní ní nẹ́tíwọ̀n so wá rí Suratul Baqara èyí tà ń ṣàlàyé lọ yìí ó ní àwọn nǹkan kan tó jẹ́ pé ó yẹ ká mọ̀ àwọn àdìkárù sọ̀bá wàlmọ́sá wàlàdìkárù ba'da sọ̀lá àwọn ìrántí ọlọ́run èyí tá a máa ń ṣe láàárọ̀ àtàsálẹ́ ọmọ ẹnu bá bí àyà mẹ́wàá àwọn ìrántí ọlọ́run tá a máa ń ṣe lẹ́yìn ẹ̀rọ kọ̀ọ̀kan nínú rẹ̀ ń bẹ nínú kíni ọ̀bẹ nínú bá kọ́rọ̀ bákan náà súrọ́tù lè bá kọ́rọ̀ yìí àwọn àfáà ló ń bẹ nínú àwọn súrà méje kan tó gùn nínú kùránì súrà mélòó òun náà làwọn súrà tó bẹ̀rẹ̀ só yẹn sótìyé mú bá kọ́ra tó o bá ti mú yọ wà á sọ àwọn ìyókù fún ọ àwọn súrà méje tí wọ́n gùn bá kọ́ra ń bẹ ní inú wọn. bákanáà àfáà ní sórọ́tù lè bá kọ́rọ̀ àwọn àhàkámú àwọn àdájọ́ kan tó pẹ̀ka àwọn àdájọ́ tó já sí pé kò sí fọgbọrọ gbé àwọn àdájọ́ tó já sí wípé Ọlọ́run nìkan tó sọ Kùránì kalẹ̀ ló lè ṣàlàyé ẹ̀ ó wá fi Suratul Baqara ó fi ṣàlàyé ẹ̀ bákan náà tó bá wá di lọ́rùn Baqara àti Al-Imran Suratul Baqara àti kẹ́lẹ̀ Suratul Al-Imran wọ́n wà nínú àwọn súra kùránì tí ó là ọ sì pẹ̀ wájú ọlọ́run ìwọ ọlọ́run lágbájá ó sì ọ oṣù kú lágbájá kò lè mọ́jọ sì fún ọ n tó wá ń fẹ́ lọ́dọ̀ ọ̀rọ̀ ọlọ́run lónìí òun náà ni kó o mọ́ dojú ti kó o jẹ́ kó wà àlùjànnà ọlọ́dún àti wà àlùjànnà òun bákọ́rà ní àwọn nǹkan tó pọ̀ lọ́yẹ kí a mọ̀ láwá ń sọ wípé àrùndù bí ìlàrí náà ṣe Bismillahirrahmanirrahim Alif Lam Mim Dhalika al-kitabu ọlọ́run bá ní alif láàrin a mọ́ sàwọn ọ̀rọ̀ míì lórí bákọ́rọ̀ lọ́wọ́ dúdọ̀lá ṣùgbọ́n ẹjá mú bẹ̀rẹ̀ rẹ̀ lásán káwá dàbí dúró ọlọ́run ní alif láàmín sórí àwọn kèfèrí mọ́rùpá wọn mọ̀rọ̀ sọ sórí bí láadé ìmìnbà lágátìlù kùránì ara pé kùránì lágbékalẹ̀ ó mọ̀rọ̀ sọ lápẹẹrẹ èèyàn pè mí lórí fóònù mo wá ní ẹ̀ló ẹ̀ló ẹ̀ló ṣé ẹ̀ló wà lára ọ̀rọ̀ ṣé ẹ̀ló wà lára ọ̀rọ̀ ṣé ẹ̀ló ò sí lára ọ̀rọ̀ àbí wọ́n gbà pé ẹ̀ló wà lára ọ̀rọ̀ ní ṣé ẹ̀rọ sí níbẹ̀ kí ló wá wà níbẹ̀ tó ti yé ẹ̀ ló yẹn la fẹ́ fi ṣe pìyàmbù sọ̀rọ̀ la fẹ́ sọ ọ̀rọ̀ tá a fẹ́ sọ ọ̀rọ̀ pàtàkì ni àwa ẹ̀lò sẹ́ǹgbọ́mi onímọ̀ǹgbọ́mi ẹ̀lò sẹ́ǹgbọ́mi kò sí nínú kíni o ọ̀rọ̀ a lè yọkù a lè ṣe kíni o alif lamim tó náà bá wá sọ ó fi ṣe ara ìrìnjáàzù Quran ìrìnjáàzù ó fi dáwọn èèyàn lágara pàápàá jùlọ àwọn kèfèrí ọlọ́run fi dáwọn lágara só ti yé bí ìgbà téèyàn bá tó ara gbé èèlè èèlè ẹ̀rù jẹmọ́sọ́nì túnmọ̀ èkè ẹ̀rù só nítumọ̀ sọ tó bá jẹ́ kí wọ́n pé àkí mọ̀ wà lérò kí n kí mọ̀ wà lérò kò nítumọ̀ ọlọ́wà ní alif láàmì àwọn lọ́wọ́ búra pé ẹ̀yìn kìlọ́nà tó bẹ́ sọ kí lọ bẹ́ sọ kí lọ bẹ́ sọ wọ́n yà pé àti ẹ̀ṣẹ́ òsì àsọ̀lọ́ ọlọ́pọ̀ ọlọ́jẹ́ káwọn nǹkan pé tẹ́ bá bẹ́ sọ̀rọ̀ pàtàkì èèyàn á mọ̀ mọ̀pá èyàn a máa kọ́sọ̀rọ̀ àkọ́sọ ọ̀rọ̀ àkọ́sọ yẹn ó ti jẹ́ kẹ́ gbọ́ yé jẹ́mọ́ ó yàbí òye yóò ti jẹ́ kẹ́ gbọ́ yé ọlọ́run fẹ́ bá wọn fìbèrè sọ̀rọ̀ ọwọ́ àrò wípé ọ̀dà àwọn bá ṣe kò mọ̀ alif ta ló fẹ́ túnra rẹ̀ fún wa tọ́lákẹ́ alamu ẹlẹ́gbẹ́ ni alamọ ẹlẹ́gbẹ́ òdebẹ̀ alimi ẹlẹ́gbẹ́ òdebẹ̀ ulamọ ẹlẹ́gbẹ́ òdebẹ̀ unyimọ àwọn pínwà fún ní fàájá akẹ́sọ́ dọmọ̀ ó lè fún ní tó wà dùn ìkàkùkà lọ ń ká ètò òṣèré sáńlẹ̀ kí ó nù àwọn ò ti kọ́ lé kí ó gbé aliflam ní òun jẹ́mọ̀ sọ́yà bí òyìn àáfàá ní ìtọ́nà wọn bá fi bẹ̀rẹ̀ yìí ọyẹ yẹ ká nǹkan kan yẹ fún ìjà yíyà tàlátàtù àhàlùfín tàlátàtù àhàlùfín tàlátàtù àhàlùfín mẹ́ta òun ló jẹ́ alif òun alákọ̀ọ́kọ́ lam òun ṣùgbọ́n àwọn ará sí ìgbóò lásì máa ń tún ìgbóò lásì máa ń sàlàyé wọn àwọn àfáà lè tó dájú ní kásọ pé ọlọ́run tún wọn àwọn àfitùmọ̀ tiwa táàrù ní ìlànà ìfitùmọ̀ àwọn àfitùmọ̀ torí kò sédè táà lè túbúrò àmì sí kódà lè ìtọ́já sí wípé ó clear lágbàáyé wọ́n ti túbúrò àmì sédè tó fẹ́ lé ní 500 àwọn sáwọ́dì ọmọ sọmọ́lẹ̀ sàmì àwọn sọ́ṣọ̀ pìlánì ìlú ó lè yá kọjá sí pé ní nàìjíríà ti wáyé náà pé ó ti kọjá rí ìwọ́n tó bá ti ápùlà ní òrí ọ̀nà àwọn ọgbà kọ̀ọ̀kan àfáà tó bá wá rí bẹ́ẹ̀ àwọn tọ́lọ̀ fi wá bẹ̀rẹ̀ kùránì òun la máa ń pè ní òrúfùlù kọ́ọ̀tọ́ à kí la máa ń pè wọ́n òrúfùlù kọ́ọ̀tọ́ à àwọn ará fìta fi gékè àwọn ará fìta ṣe kí ni o bóò láṣe wá máa pè wọ́n ọ̀rọ̀ pẹ̀lú ìlú nìyẹn nígbò bá dọ̀la aṣọ díẹ̀ níbẹ̀ tó rọ́tọ́ pẹ́ sí mẹ́ta ìsúnmọ́ láyù mọ́ jù bàtà tán àwọn kan ń bẹ tó já sí pé àti ẹ̀ ní a ní fagún rárá bí alif bákan alif àbí alif ọ̀ gbọ́dọ̀ fagún kò sí fagún ó yà bí òye ní ìsìn ọ̀fà méjì gùn níbi ọgbọ̀n mím ọ̀fà gùn láàm ọ̀fà gùn alif láàm ìjọba òyà ní tó fẹ́ pé mímú wọn tó sì fẹ́ pé alif wọn ó lè sọ pé láàmùn jẹmọ́ òyà bí òyì gbogbo àwọn lálùbáká alùkùránù ọlọ́wà ní kí a lẹ́gbẹ̀ẹ́ àáfàá níta bá wá sọ wípé àsọpẹ́ ni fọ́lọ̀ ọba gbogbo ayé kọ́lọ̀ wọn lè ṣe kí ni kó lè gbìyànjú láti já sí wípé àwa mọ̀ wípọ́lọ̀ ọba àlékè ọlá ọba ńlá ni ọba alágbára ni òun ló sì lè sọ Kùránì kalẹ̀ lọ́nà tó já sí páwọn kèfèrè wọ́n bá lanú ọlẹ̀ báyìí wọ́n sì gbà lárúbáwá so ọ̀pẹ́ yẹn lè gbọ́ English tí ò ní mọ proverbs àbí idiomatic expressions ṣùgbọ́n níbi tí kùránì ọlọ́run wá máa wọn ọ̀rọ̀ wá pé hamim kaf haya sọ́ọ̀dì àwọn lárúbáwá wọ́n bá ogun ọ̀kan níbẹ̀rẹ̀ kùránì báyìí sincerely ọlọ́run challenge ló ti bẹ́ẹ̀ lẹ́gbọ́n lárúbáwá ni ọyá kéde túmọ̀ káf háyà sọ́ọ̀rù wàhálà bá dé sí ẹ ọyá ẹsọ̀ túmọ̀ yá sí ẹsọ̀ túmọ̀ tọ́ ha ẹsọ̀ túmọ̀ sọ́ọ̀dì irú ẹ̀kọ́ bá ní ọkùnrin aláwọn kan ń bẹ táà ní máa fàgbọn bí kíní o alif alif mo pé alif alif ó yà bí èyí lè sìn irú láàmù òun lè ṣe kí ni òun lè fàgbọ̀ láàá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórúkọ bá dọ̀la àmọ̀ yẹn yóò abẹ́rọ̀ ọlọ́run jẹ́ ká mọ́rọ̀ rẹ̀ yìí wọ́n sì wá ní kéfì ní sì wá lẹ́ni tí yóò bá gbogbo mọ́rọ̀ rẹ̀ tí ó ti mọ̀ tẹ̀lé súnà àbí rẹ̀ làwọn akọ́rọ̀ làwọn tó wọ́n ta ìlà bàbá ìlànà sọ hàlẹ́ kan ọ̀rọ̀ rẹ̀ ní aṣọ́gbọ̀n ńlá ìlà àwọn náà ìbéèrè tí wọ́n béèrè ní wípé Lailatul Qadr ta aláǹwá ṣé ó lè wà ó lè wà láàrin bí aago mẹ́rin àbò sí bí aago méje àárọ̀ rárá ọlọ́run bá gán ti yanjú ẹ̀ nínú Suratul Qadr sàlámù nìyíyà àtàmọ́tòláyè fàjì sórí dàlùfàjárì ni tálùfàjárì bá ti lè là Lailatul Qadr ṣe kéde ọ̀rọ̀ ó parí ṣùgbọ́n a nínú àwọn àbá àti wọn tí wọ́n jẹ nínú ìlú tiwa yìí tọ́ di pé àwọn olówó táwọn bá pọ̀ sẹ́lá tún lè kọ́ dírìs kò sí security mọ̀ náà lù wọ́n tọ́ wá ń fi sọ̀sọ̀ irú <laughs> ìtàn sí Ìbàdàn ní bí ọdún last year àti last two years tọ́ sí lẹ́lá tún lè kọ́ dírì nìkan ní àárọ̀ ah, àmújọ́ tó wá di nàárù lè kọ́ dírì láìlátù òun náà pẹ̀ só ti yé ní ìsìn tálùfàjáde bá ti lè nà látù lè kọ́ dírì ṣe gbé ní òun àrùn ọ̀rọ̀ àrùn ẹnìkan jẹ sàárì nǹkan dídò lọ́jẹ́ ọ̀sẹ̀ tí wọ́n jẹ kájú gbogbo sàárì náà tó ti yé bóyá kó ṣe wá mu tíì adùn tíì yẹn tó ń bẹ ní ẹnu ẹ̀ àbádùn ọbẹ̀ àbádùn nǹkan mìíràn so ti yé tó bá wá padà ní pé àlùmájáde ti yọba ó tún wá ń fìlì kíní yẹn lẹ́nu ọba awẹ́ rẹ̀ jẹ sóyà bí òye so ọba awẹ́ rẹ̀ jẹ rárá ṣùgbọ́n kéèyàn ètò máa jẹun tó bá ti jẹun tó ti lọ́ra jẹun sísá àgbàdá àti bẹ́ẹ̀ yọ ó ti fẹ́ lọ lẹ́nu kò sí ìgbàkan lẹ́nu rẹ̀ mọ́ èyí wà wọ́n irú ẹ̀ náà ní pé bọ́yá ẹran amáyàn nìyí irú ẹran ya tako sọ́nù kánibí o ti abẹ́ ta lọ́wọ́ ṣe mistake ṣe ṣeré àwẹ̀rẹ̀ ọ̀gbà jẹ sóyà lórí ọlọ́run àrùn wọ́n láwọn kan sọ wípé ìlú bàndírì ìlà àwọn kéékèèké lọ lùbá àlẹ́lúwà Muhammad nígbàtí ó kúrò ní mọ́ta lọ sí ọ̀dínà lọ́dún tó lọ ṣe ìjìra pé púpọ̀ wá rí bẹ̀ kí á lọ́dún ní amánùlù tó ráwọn wọn lẹ tí ọba jẹ ohun tó kó fún ìgbà pípọ̀ ní oṣù kiri o ìgbà pípọ̀ ní ọ̀rọ̀ pa sóyàwó òun nílẹ̀ là àlàyé ó padà máa wá dá lọ́jọ́ wájú lẹ́kọ̀ọ́ rẹ́rẹ́ lórí àlàyé èyí ní ṣe pẹ̀lú orin àtijọ́ wọn lu bàndìrì pàdé àdúrà sọ̀rọ̀ bá àdúrà sọ̀rọ̀ kódà àwọn àfáà nítọ́lá àlùbádúrà ní nàìjíríà kò fẹsẹ̀ lẹ́yìn lórí táwọn pàdé àdúrà kò fẹsẹ̀ lẹ́yìn rárá káàtì ẹ̀wà sọ wípé ó fẹsẹ̀ lẹ́yìn gẹ́gẹ́ ẹni tí wọ́n lé kúrò náà ló má kà sọ̀rọ̀ nìyẹn yẹn sì táwọn kan tó wá fẹ́ gbà lálẹ́ kọ́ wá já sílẹ̀ tí ọ̀pọ̀ ṣe ni wípé ẹ padà òun kò lè gbé abájọ tó ń o tó débi pé kò tí ẹ̀wà sí ìsìláàmù tó fi tẹ̀lé pé wọ́n wá lu ìpàdé àmì tí ó ti yẹ ẹ̀sìn kò sẹ́ni tó kà fún mùsùlùmí ìfà ọkùnrin mùsùlùmí èsì ìwọ̀n ẹ̀jẹ̀ mùsùlùmí náà ka kùránì ọmọ ṣe àṣìkà ó sì máa ń rántí ọmọ ọmọ ọrùn àwọn